alábòjútó àjọ elétò ìdìbò ilẹ̀ wa ní ìpínlẹ̀ Ògùn ti ké gbàjarè lórí bí àwọn ènìyàn kò ṣe kó ipa tí ó tó nínú ètò ìforúkọsílẹ̀ àwọn olùdìbò tí ó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn ó ní ìpínlẹ̀ Ògùn ló kẹ́yìn nínú ètò náà bí a bá fi sí ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn ìpínlẹ̀ tó kù ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa bí ìpínlẹ̀ Èkìtì Oǹdó àti ìpínlẹ̀ Ọ̀ṣun tí kò ní àwọn olùgbé tí ó pọ̀ tó ti di ìpínlẹ̀ Ògùn ó rọ àwọn aṣíwájú ẹgbẹ́ òṣèlú àtàwọn tó lè kàn pé kí wọ́n ṣe kóríyá fún àwọn ènìyàn wọn tó ti tó ọjọ́ orí láti dìbò pé kí wọ́n kópa nínú ètò ìforúkọsílẹ̀ náà àwọn akópa níbi ìpàdé ọ̀hún ṣe ìlérí láti sọ fún àwọn alátìlẹyìn wọn pé kí wọ́n kó akópa nínú ètò ìforúkọsílẹ̀ àwọn olùdìbò alábòjútó àjọ elétò ìdìbò ilé wa ní ìpínlẹ̀ Ògùn náà wá kìlọ̀ fún àwọn ènìyàn pé kí wọ́n má ṣe ṣe ìforúkọsílẹ̀ lẹ́lẹ́ẹ̀mejì torí pé ṣíṣe bẹ́ẹ̀ yóò pè fún ìjìyà lábẹ́ òfin lẹ́kàn àgbọ̀dẹ ló ti ń jábọ̀ ìròyìn